ìfihàn orí kẹrin. lẹ́yìn èyí mo tún rí ìran mìíràn mo rí ilẹ̀kùn kan tí ó ṣí sílẹ̀ ní ọ̀run mo wá gbọ́ ohùn kan bíi ti àkọ́kọ́ tí ó dàbí ìgbà tí kàkàkí bá ń dún tí ó ń bá mi sọ̀rọ̀ ó ní. gòkè wá níhìn-ín n fi àwọn ohun tí ó ní láti ṣẹlẹ̀ lẹ́yìn èyí hàn ọ́. lẹ́sẹ̀kẹsẹ̀ ni ẹ̀mí bá gbé mi mo bá rí ìtẹ́ kan ní ọ̀run. ẹnìkan jókòó lórí rẹ̀ ojú ẹni tí ó jókòó lórí ìtẹ́ náà dàbí òkúta iyebíye oríṣi méjì òṣùmàrè yí ìtẹ́ náà ká ó ń tẹ ìmọ́lẹ̀ bí òkúta iyebíye àwọn ìtẹ́ mẹ́rìnlélógún ni wọn yí ìtẹ́ náà ká àwọn àgbààgbà mẹ́rìnlélógún sì jókòó lórí ìtẹ́ mẹ́rìnlélógún náà Wọn wọ aṣọ funfun Wọn dé adé wúrà mọ̀nàmọ́ná àti ìró àrá ń jáde láti ara ìtẹ́ tí ó wà láàrin ògùsọ̀ méje tí iná wọn ń jó wà ní iwájú ìtẹ́ náà àwọn yìí ni ẹ̀mí ọlọ́run méje iwájú ìtẹ́ náà dàbí òkun dígí ó rí bí yìnyín ó mọ gaara àwọn ẹ̀dá alààyè mẹ́rin kan wà ní àárín wọ́n yí ìtẹ́ náà ká wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ojú níwájú àti lẹ́yìn ìkíní dàbí kìnìún èkejì dàbí akọ màálù ojú ẹ̀kẹta jọ ti ènìyàn ẹ̀kẹrin sì dàbí idì tí ó ń fò ọ̀kọ̀ọ̀kan nínú àwọn ẹ̀dá alààyè mẹ́rin náà ní apá mẹ́fà ọ̀kọ̀ọ̀kan wọn ní ọ̀pọ̀lọpọ̀ ojú wọn kì í sinmi tọ̀sán tòru wọ́n ń wí pé. mímọ́ mímọ́ mímọ́ olúwa ọlọ́run olódùmarè ẹni tí ó ti wà tí ó wà nísinsìnyí tí ó sì ń bọ̀ wá. nígbà tí àwọn ẹ̀dá alààyè mẹ́rin náà bá fi ògo ọlá àti ìyìn fún ẹni tí ó jókòó lórí ìtẹ́ ẹni tí ó wà láàyè láé àti láéláé àwọn àgbààgbà mẹ́rìnlélógún náà á dojúbolẹ̀ níwájú ẹni tí ó jókòó lórí ìtẹ́ wọn á júbà ẹni tí ó wà láàyè láé àti láéláé wọn á fi adé wọn lélẹ̀ níwájú ìtẹ́ náà wọn á máa wí pé olúwa ọlọ́run wa ìwọ ni ó tọ́ sí láti gba ògo àti ọlá àti agbára nítorí ìwọ ni ó dá ohun gbogbo àti pé nípa ìfẹ́ rẹ ni wọ́n ṣe wà nípa rẹ ni a sì ṣe dá wọn.